إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي فالسلام عليكم ورحمة الله وبركاته ije boya Allah subhanahu wa ta'ala ya da lafiya ya salafiya ima sama ilele je ibado ike sase je ibado alhamdulillah alhamdulillah alhamdulillah so ku biya ci ku yayi kan doro to ti lai da gwaro zaman Allah ki kina ibe lamari bate ina na yelo azun eshibe guti ko yelo azun eshibe guti ina na iba e Allah subhanahu wa ta'ala addu'a kpaato na yedifi ana sɔkpawo fe gbogbo tsi na yi ke do sumɔ na sɔkulu gba gbe yi a fi wɔn itɔ mu yi fe bɛ anyi kawutɛ wɔn bɛ laafi ebi ami tsi yi ka du fe mo sɔkulu awon fe gbogbo tsi alakayiri alibarika yi gafara yi yegun yi aduwa yi na yi damu kakuro ko den kele kele ana sɔkulu ayi ju pade yi tóòtù láyé ju pade yi tóòtù láyé ju pade yi tó ìdánilẹ́ gbàgbọ́ yẹn sọ́tù zokoro ya gbe ikini aya gobe ni bana allah subhanahu wa ta'ala wọn lamini wi ni alukur'ani jiji wọn tó yi na yi ya le ìjídégbé láwọn jin nínà sọkò yìí lé ya ni ayi tàbí jamana ya láwọn jin nínà tó allah subhanahu wa ta'ala dán agabi káfíìn gàgàjì di sọmọ tó adéyà sáà allah. kawo bi ala wani kafiri ya shiga nga di sama beki na ya nga iza na ke take ci pare ya yi ice sagara we tubo no wa pa e pa e ko e ko idiji e e wa yi na e kuke do yi e do bukata do yi wo no to ko ja ci gaji e ko ide bi ke ko so kwa yi ke ko nga ke e tun e dile shi daga sama ona gorogodo bekin da iga de bukatu ma sai biya ma ziba nana a cikin wani biyu ga biya mabilin na dubai ile na gai saba biya su ke kindoro kindoro dila na musiba ba don so kwa dole beki wa da kin na hau kakare na cicina mu darai wa da yandoro ya bai ji da waye ji cicina so ko ya ci kada na da sabu don ya yi kin da dai na yi tafi kin bane bella tiyana a ci ya fe bai don na bella zandoro tiyana ku shakka ba ruwa da dibaro gi ibore to ciwo to ina nasukun أعوذ بالله بسم الله الرحمن الرحيم ga an aja an da gidan fiyo in ji nafila so ko ke ka babu are wa bila sahari hum yastaghfirun fa fagatu e eh, kweti jijiya gafara wani tocho Allah ya yi arziki bai jijin ci idan ji katun so ko ga wallazi alita nya e irin nijina ko shi ka ka kulluha kullaha pata e ka kai e, pata na wudino so ko jalita bimana khalaqa jami'a al asnaf min al hayawani wan nabati wa ghairi dhalik ke zo cijina ke dabba ina e ka ka kai be pata na allah ga jalita adena jita juna eh e, e ka kai e, na jigeri dina e adaga de mana e de kio ina luku na kuba ba soko jiwon agade bogun ade yiko kuba ba soko jiwon agade banu adama ade alijini kuba ba alita soko ayo agade ba ade yiwo kuba ba alita soko ayo agade ba age ade zagi kuba ba alita soko ayo soko ba nga ye tuna ji alita ina yika ka ka ka ka ka ya ce liye na e na mafi yo bo la le na ye na e ni ni gayo amma wa jendoro kala ne da o jayi lo gele wani ba gi yo wage ci da nale oge gan zagi yo batan nan ba ko yan jiji wa Allah subhanahu wa ta'ala bu don e we la za ku ba wo ka ka ka ya an goro a ci no ge wani na wa ta ga do ge wani na su ko ga jali te ji ka ka yo wa ja'ala lakum mijala fi ayi min al fulki daga e, e anuwa wala na'am bi dabba tutu bi dabba yi kira kunna kenan kuna kenan gijina ya la tiɲɛ mini ba ko n da ba na yɔ ma tari ka bon na na yi tuna e den ya nɔ cɛ nɔ cɛ nɔ tu yɛmɛ ke tu da ba na yi lo ba na yi ya ye lo na dandan yi tɔrɔ ma ye tu na na na n ka ye tu ye kpa ye sɔkɔrɔ n ka ye tuna diɛ na yugun ya yi ba ta i ti di anfani bi a yi na so da ba tutu ci na yi o la a ye da na adari min ba kwabo li ta kulu luhuma so ko jaji e ko de be ya zallalaha wa saqaraha wa yasaraha lakum so ko dabba ne igbayi wa dabba ne lati shiki wala wa ala shiki yayi wala marala de sauki yayi bara do ko ikiri ga gange da ka tuna wa le to takkan ya jo gutun hutu e wa kiligi so ko yo kata ye bi bana adamu dangane da dokoyon ko rakunyon ko nankoyon a masu kogon gai ba dabba na shi yayi a ce langi to murniyo yau to dabba ta picin na yi ni tastawu ala zuhurihi ebe da bai fiyewe ta ya ciwo sọ̀kọ́ dábà ní gbàgbà yìí ẹgbẹ́ ìdẹ́bi fi wí tẹ̀tẹ́ àbò ọlọ́wẹ́ àtúrà kún àdìgẹ́ni orí ẹ̀ṣin kí ayé ẹ̀ṣin tó wà kó dáhùn tó àná ẹ̀kìbí kágbé tó tì náà. litastawa la zuhuri to Allah subhanahu wa ta'ala ga e anu wadana unje unji ayi litastawa la zuhuri e be de beji die die ta tubo o to beti ta jo ga ga wa ga da no ga ta amo ga ga de yo e ya kya wa kya be izi ne tochi ka wa ita kwa no la cha da no wa le wa le kiro wufi ma kya ama ba no lu bi ra ka tuna be albarka je ya so ko di poro ati kan daga zamanin annabi nuhu alayhi salatu wa salam na aya so ko te ta zabi har be inan na te le sana so ko ye so de yo ba ne karau ta lu fi daga tuna ka ka da rashidu sha dan do ra yi aja la ka ya nuwa ba intastaw ala dhuhuri thumma kaga ganca tafkuru ni'mata rabbikum yede be pa e mawo na tuoti jiya yana e mawo tuoti enu jiya yana ngwaye pa kan dore ga ku ta je dabba ko kuma tutucin na yona wata kulu ya ce gaga subhanallazi sakhara lana hada wa ma kunna lawu muqrinin dile taka take wa fiya zana jito sakhara lana wa bi bala balade na na jiyayina sakhara lana wa umurna tuye na jiyayina har ma agbaji jiyayi tutule ya to ana biya ida sauki na ile takataka wani tabbata ya Allah wuce wa ma kunna lahum muqrinina ide kago ne ya de na kan yona ka wi bo kago so ko wa ru biya a ti gbami na ji ya ina وليس المراد من ذكر نعمة تصورها واختارها في البعض بل المراد تذكر أنها النعمة حاصلة إن جاء الله غيب يا أبونا wobe dabo tɔtu yi wɔn agbadzi ti wɔn adze tu o ŋgbà ko ní ma sɔkɔ bu yɔ wɔbɔ ni adamu wɔn yɔ dadzi sɔkɔ dzi wɔn dzi na do ko atuna wɔn yɔ tu do ko na. فإن من تفكر في أن ما يركبه الإنسان من الفلك والأنعام لأن الطين إنه يتو كرا كنيو كرا بيونا aksar kuwa a gbaka gawi wa akwar jasta na gama gbaka na gama ke kudi gini gauna ke tayin na ce lagbawo are na wuji bayan ce la ya jo Allah na kan doro ya tu dabban na ina wa wa ya doro jufa Allah subhanallazi sakhara lana hada wa ma kunna lahu muqrinin tala kan doro ga ku tayin tu tu chuwo bona wala ya no ko ọgá àkùtà ẹtù tí jùlọ kándóró wọlé ayé náà gba subahana lẹbi sàkọrọ lẹna hàdá wọ́n máa kún náà lẹ́wọ̀ mọ́kùnrin níná wọ́n iná ilá rọ̀bìnà lẹ́mú kọ́lébù. káwọn kabukabu àkùtà àgbà tó kabukabu tó tó tó biriki pàtẹ́ ìgbọ́sọ̀ kó bẹ́ẹ̀ fi o kánò tó tó adá tó biriki tó wọ́n yẹn wà. lòun tó wọ́n yẹn wọ́n wà wọ́n wà. ìdájú tẹ́ ẹgbẹ́ kánò tí mọ́tò alàgbà ó mà sí alàgbà. yin mulki kan ga gawa Allah kan doro ga futa ya tutu ne ago tu sokwe annabi muhammadu sallallahu ta'ala alaihi wasallam kan doro ga futa dabba tutu chona wada takbir ji zukuta Allahu akbar Allahu akbar Allahu akbar alhamdulillah alhamdulillah alhamdulillah subhanalladhi sakhara lana hadha وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون so ka ce kuta ya gbogbo ya a ti ka kira shek mahmudu kumina wala bayani bai tafsiru ga gan wani ke ya nuwana bismillahi majareha wa mursaha inna rabbi kitan da gafurur rahim falin gawan gawa ga wani bayan wabo kabo ya mawu ci gane so kwafa wani bismillah wajen ji kokari kafin gawa da ya nuwana otu su kwe amma fa aya lana subhanalladhi sahara na hadha wa ma kunna lahu muqrini dili takata pe wa pe atochi yi na dabba na wa ya jin na tiforo ya yi ife zana da na kangi wana ka ku ba kangi de tochi wana amma ya ila rabbina lamunqalibuna e ba tochi ga ya je ba da tun mhm. wa da'anu lahu min ibad ena gbonwe na itili twa ili lugu ya mbugi na ena ko za ndoro ya na alama pakke za ndoro aluga za ugwe na alama Allah yunga yunto Allah wa zumano ga unci ayi zo na nga mama ko na wani man na yije ayi bata ya jeba ya zuga jahili cire da bayina aske da bayani so ko ekpe ngwe za ga aske so ko ekpe le un piulo zuma bayani ngwe asike so kuya kpeka na ayani ngwenye lo zuma biya igboro ngwenye lo be imani yo bana al imanu yazidu wa yankusu imani be imani meke so kwa ke imani ma ala wanda mini addu'a na annabi muhammadu adun bana allahumma inna as'aluka imanan la yartaddu wa na'iman la yanfaddu umrafaqata muhammadin sallallahu alaihi wasallam fi ala so kuma ya bawa imani imani ne daga adiyani isa taba jusun to bi afon doro igoro lo atel ya adini ona ga imani ni mane daga adiyani wa so bi ana asiso wa tare afon a tuto chuno anabi ba duwa chu to ina allah subhanahu wa ta'ala ga ina wa minhu ne tarabul alamin nawina wa ja'alu lahu kafiri ya lafiya toci min juz'an nyamdo ci min ibadi min juju dando cha ano cha gila za wangi na soko jina eh za wangi na soko jina ula abbe soko bachi dando ci ga uzairu oyegiye soko ano ci ga annabi isa oyegiye soko dando ci ga malaika ji egin za ye soko yayo ọjọ́ mi ìbáàdì jùsà àyè ń dọ̀tí là àwọn ọgbà aládà bá sọ̀kọ́ zùmọ̀rẹ́ sọ̀kọ́ di ẹ̀ńdọ́rọ̀ ní tíyazá ju wa àwọn tó kọ́ tíyazá ti ẹ̀ńdọ́rọ̀ wa nọ. ọjọ́ àlù bẹ́yìn náà wò ẹ́ ọbẹ̀yìn ẹ̀jẹ̀ náà ti ná sàbà àtò àlàáfẹ́ tàkánú wò sí bá àbẹ̀ dẹ́ngi bọ́nà ti bẹ́ tàkánú wò bẹ́ àlìjí nìyí. sọ̀kọ́ ti dẹ́ngi bẹ́ dàndóró yàn وجعلوا له من عباده جزءا ala mini wuji a mini wuji ya toci wa lafiya su ko a to yin doci mini ya toci an ga ya gane ga gali malaika tu banatullah malaika ji ginza zagi jayo amma je egin zagi za kuba eki su kwayo bali ga kafir ce da no malaika ji kafri ga malaika yi ginza zagi jayo nye su ko bali ga de malaika ji alitaji yo na soko jina alita ja yo na tiya zafi ya soko na cho malaika ya aje ye soko malaika yi ma ake jin zagiya amma kafiri ga malaika yi in zagi yayo a cike ye ye soko kamar shi kuba kamar shi kuba Allah subhanahu wa ta'ala ga amitakada مما يخلق بنات آه، سوى لالا نينو جاليتانو إذا جي مو أكي بلو وجمع ماجي علي جمانا يا آلي تغزا تعالى لنفس البنات سوى لالا جي لغن غي نيوم يو أزغ باجي يو أمي تغزا مما يخلق بنات ها إيه؟ وخصكم واختاركم البنين بمعنى واصفاكم بالبنين sọ̀kọ́ kẹta kì í láàjì ẹ̀ka ẹ̀gíhùn ìyá yọ mùtìkẹ́ ìlàgbé ìwé ẹ̀ta ǹgbẹ́ ẹ̀gáhùn bá yí yọ tilka ìzà zakaru tilka ìzà kìsìmàtún kismatun ẹ̀ àwọn bá yí sọ̀kọ́ tún na ń zàgí sọ̀kọ́ kẹ́ ẹ̀hún tún gẹ́gẹ́ ẹ̀gẹ́ ẹ̀gí ń zàgí yìí ẹ̀ sọ̀kọ́ ìdánwọ́n ẹ̀gí bá yí yìí ń yẹ̀ nzagi na ima malaika ja ke yo titi aji e ba soko kila balarabe ce jangango ebo gosun be bana elege gi nzagi ya na ene yi ndondo e baba ale kimu ya ale sturu ya ale daruju ya alu e dondo ana aga uchi ye soko na ma elege ngai ye gangare na aga uchi ya e ba gi ebo ye ba ji banza gi kala nzagi la ga ba soko a taba gina ya lebe kima yana alaba mini lokacin jahiliya ba to shi ayin zagiza musulunci ga fanya wasu turo ngala kai bege ya ji musulunci ya tabo ya ce filanci wani sọkọrọ wọ́n ìdá búṣìra áhàdùrù abẹ̀kí aráyà zantun da labari bí máa dọ́rọ̀bà lè rọ̀mánì masala eh? وإذا بشر أحد المشركين بالأنثى على الكافر دور العبار بيجين زجي، الذي جعل مثلا لله بالنسبة للبنات لا إذا جينا أجل أجي أجي كتو جدا أباس وكو جيجي سوكوا أيونا أجاب يا العبار جينا أمجي أجين زجي مومو أولي إن أجل أجي أنا أجي يسوكو إذا كنت أجل أجي مبابلنا إذا جي أجل أجي أجي أجي أجي أجي ko wa da illa daga fajo da na so kwa ya na daga yi malami o aga la malami shi wona aga sa en man hidana amma yake da gira yi jinji da su ko mutu yace en man ya man man hidewa wa wuce ko da da ji tuwa iri da yuji ka fiye ji da egin da gina alege da banza ya yana ga wuce ya soko egin ba gina alege da kirki ya yana ga wuce ya an wuce nga malaga bi amagi ate ya labari ga imi wa amagi kiuma wala ga gi bagyo ya labari ndoro adari balare bi ewo ko ewo ko ndoro ga asi kiyo dare pa do pata no e bono ga be yu labari ga imi wa amagi bagyo no ga su pata jira to yawo amma ga ga ga ga za yuma kiwa ko to di bi won ga ga biya so ko ga zalla wajuhu muswaddan wa le fusku yam ga aishe ba wa di jigi jigi ìwọ ni nga amagi nzayọ oge ẹ̀pá dánwó náà wọn kò zùwé sùn dánwó náà mi ààrẹ mímí àwọn amagi nzayí kẹmẹ ìgbà yẹn bọ́tọ̀ ìgbà jáì ló tẹ́ ìgbà wáyì wáyì náà ìmí náà amagi nzayí náà wáyì kí láwọn tẹ amagi nzayí kángóró kí láwọn tẹ amagi nzayí kángóró àgbésọ̀kọ́ kan. fuskan wadda di jigijigi minal ka'abati wal husn ebo damuwa bayan bayan na kubu na ẹ́ ní ẹgbẹ̀ pátá dá ṣíríkò wọ́n gbé ṣùgbọ́ pírí an gẹ̀lẹ̀ annaki inú ọmọ gínza gini ina ji ibe gínza gini na a ya kúzù amúyẹ tusu fi tọ́ra láwùgbọ́ ọ̀chí ẹgbàgbẹ́ zuwe suna adẹ́mọ láńlá káṣíkí dá gbàgbé láwọn láwùgbùn ń tú kùn bá gọ́ bẹ́ẹ̀ dẹ́yà gbàgbé ayé láwùgbùn bó bẹ̀rẹ̀ ayé adẹ́gbẹ̀rẹ̀ bá bùn tó tú yóò kùn bá gọ́ yẹ wá ina nabo kwani na yau ciga a ce biyar ajiye ba soko a ce wa halitta kirgiyar toci ga aga ya yi zagin ciyo a gato daga mala'ikan zagi ya yau na ya wuce ya so soko ga yauci na gana kungiya dalla wajo muswaddan wale fuska wadda da ashe ba o wa ka zai wani ba ibina ya wula bari don imi wa magi ya zagi na ana yi tabiya ya ja'iliya ngoyi musulmi kirkin doro wanda ya godi sifa da junci nan na ya gidi ya kiwo yau sako wajen ba albarka ya bi sako na shi jere sako jan albarka ana mai wani sako ya na jajen albarka yi na na'am أومن ينشأ في الحلية وهو في الخصام yana ya ce jina a da mina abu bai yula ba wa mai ki so ko ya wa gan yi mai ni pam ma ji jira mbo unjun wa go unjun wa go bare ka ya e ba ato o ga ba labari ya balarabi al'adab dono wace ba litri ce wace da kin lo a ce jibe zagi tsone o to a ga alhamdulillah nan ade na yi zagi na daga bin mabubu ade na launa na ga lugwa masu be daga takan buya na ku ga maza aliyu ya cocha e lala fin buki allahu shi fin bono nga malaka ya baga jadali zane shiga yin ba na ga zagi lafi kane ba lugwa na gagu ma ka gagun gayu ko amma ya jaji tuwa a laula bi ogun ba wọn bẹ yi ba yi ko yi ba yi ko to babu ko wa ṣe wa tiɲɛ bɛ wa tiɲɛ bɛ aga akwụkwọ ọkụ enaga aji na aji sokoci bai waye ji daga lalace daje da ji ọ ga ba ya ji addini nan na so ko gan awa mai yunashau aga lafiya su soko zanayin na kinada filin iliyati nimpa na aga lafiya su ko zanayin kpakpada ni gbakwe nimpa na nípa bọ́ akpọ̀rọ̀ dán nípa bọ́ ẹ̀gbọ́n dán yíyí ìzàgá náà akpalẹ̀ nípọ̀ àmọ́ ẹ̀gbọ́n gbọ́dọ̀ nípọ̀ náà nzàgì nzàgì náà yí èlérè kankan náà apá nípa àzà dàsí ìfẹ́ lòyún tìgé ìgbà aládà àgbàsókò wòwúwa fìlìkìsọ́ọ̀nì ọ̀hún mọ̀bì zanetito tó bá bí ẹni gbòòyì láwọn ẹgbẹ́ wọn ti hàn náà. ebe gbogbo to yẹra ọyọ ráàyè wọnà zàwọn ti gẹ́yà jíẹ̀ dá bá a láwọn àwọn ọmọ ìyẹ̀kú náà hàn kàdà yusuf ìlàjìnà bìlà ìlàzì lànà ànìkà àlùyọ kàmdó nípa búdọ nga bẹ gẹgẹ yẹgẹ tiẹ ní subu àná wújà yẹ kìlíà ráàyè ṣi wáyà àǹtẹ̀lẹ̀ iṣẹ́ pọ́n àná zàwọn ti gẹ́yà aládàá bá sọ̀kó lórí kì í ṣe sọ̀kó. والمقصد الرد على الذين قالوا الملائكة بنات الله ما قال إيمان فنا إيمان zane je ga gan malaika yi egin zage so ko yayo na so ko gan ga run degiya a ja gan na yin zage ko ba yo to ka annahu qal altu lillah man yanshur man yanshur fil hilya yani yukabbir wa yanbitu fi istimaliha wa dhalika sifatun naqsi zanna kan doro mai wacin mai tatwa mai sasa danye nimpo nimpata wa jikandoro nimpa na mama lagwa so jikandoro dano unde ka umpania unga ade nakosi unga ade tike ale nis ale sawaya ko daga nimpa dan wa ko la za kice sana aba ale za gindo to me ba ya kiriya la gi ma shi be ba yi mai kiriya <laughs> e kegere we to fa be ba yi na ega ega ka daga tuba to a gila gi ebe wala su nimpe ebe na be nimpa na ga we tiyo an ga mala ga shi ce to wa pani ruba ebe ila azu go bo bata ce ta ga zagan ci ga daga jere uji kazana uji kazana uji kazana wale nga ma ni dan moje ci so an pa be hu ya ko ade dalili miri da hira me ga ina dana wale nga kwa su nimpa o ga le zambe de ji muslimane mushrika ko kafira na yefe sagara pe yura yi dana ndo ti adu da ze egi ara ta egi ashi ba fe kutu ko na ama ga liye wa re egi ashi fe kutu yon chi chi chi chi awa so ni pa ama pa mbe yi se ni ni mo la poto da agenda bo mo pa ni ha nza ki ma ka nga wa sa esa he nza ki mo so so de ni po nga wa lu de ni pa wa nga soko te ga kafiri yo zanaga ni palu wa we la kena za unti ga ajie da ba soko ga ajie soko ni maana kanza ge pania kwe kwe kwe gumia esuda bwa kala ye chobe do gi to sado hele ya eda ne za shisho wa de kweza na roja edi gigi ya de ga to ko àmọ́ wọ́n pa níyà ọ̀ṣíṣe kwa ni wọ́n tún ẹ̀ wọ́n di tẹ́pítà wọ́n pa níyà láàmú náà kó ń zàgí yà náà lò wá sí àwọn ìgbìmọ̀ àti gàkà ń dòrò ń zàgí ń dòrò ṣíṣe pa níyà náà misali ètò ìkòrò náà lélẹ̀ tìbà nínú ọ̀dẹ ìgbẹ́jọ̀ kùnà ń gúwe yó. yáàyò àmọ́ anagẹ́ ìparí náà òyìnkẹ́ kótó ń jiyàn ẹ̀jẹ̀ jẹ̀ kaba àti jẹ́ anagẹ́ bíṣẹ̀ rúdú. annabi mun bai jani daga ka bo to bai je wa bai na ke ga ko to ani ani ki so ko gon وجعلوا الملائكة وجعلوا الملائكة suno nga layi wa gan zagi yo ebe nan zagi balare be kiyo daga gbere yo nimpa a ci ga kiyaye da yau e kiyaye gidi wala su nimpa nga la wa dakkan zagi nga la wa tamigi yo ban beno ga tamigi na ya kake tulare na nga la eh o ga dan bo be be ma daga kandoro to su kiyo fiti to yenta ko ba wa wuri kiyo <laughs> eh àwọn ohun tí o ká tẹ̀ bá wọn náà ọ̀gá tẹ̀ ń bọ̀ náà ọ̀gá àbí àwọn ọlọ́wọ́ tìjì màláìkà àti epo para kí òye jí gbá nù wọ̀n ya kánà èyí ní òtí àná gbé tọ́tọ́ ètò kìíní yẹn nàkí bẹ́ẹ̀ lọ́gà á nù wọ̀n yẹn àti gbọ̀ mọ́ nígbè náà wọ́n jìnnà. zèyí aláṣọ tààrà jìn dàgbé lání pẹ̀wú ní ìpàkà àtúntì ẹ̀ bá tó yìí mọ́ ń gbọ́ èlò yìí alá yẹn túpá e koro ga je yon be kwa yana ni pata e sabe ni panza ju yo ugo yo cho lu ba totally ha yana ni ga yere so kwa la je ki aye no ogu lu kwa ba no ga je go o o o tie na ka tuna nyama wa yo ma ji fo e ba ala ga yi pias pias na church gan jadul mala'ika an mala'ika ya rafe alladina wa ibadur rahman mala'ika ne yi wuce tun ya rahman allah ya tun ya rahman nan ga na ala fe ga inasa in za ki na kafiri ga yare so ko da huca mala'ika lita ya yana so ko ji aske so kwa ja aske so kwa ji mala'ika o ji na kacin bagen yi ne kacin mana a ciga aya aske ayi ama egya ama efia gigi abe fifi anyi kiki na eki sɔkɔ kan do lɔnɔ k'egi atsɛ funia ama edi sɔkɔ le efia sɔkɔ ma atu yi la na kakaka anyi ne yɛ wɔra anyi na dɛbo ne yɛ tsɔ na dɛbo ne yɛ kan na ɔge edi na dɛbo ne yɛ zada ne sifa do hi na ege wa zɔ kake na eyi gbanda na aga ama yi goba ŋudie ndo ta ate dza ra ame sɔkɔ yegun sɔkɔ alibarika sɔkɔ nga ate ba gbe da ate ba ya yi o. oṣù mọ̀gá wọn tó àná lónà ẹ̀gá yín gan àná ẹlọ́wọ́ ẹlọ́nà káàní ẹlọ́ àná gé gan ó gan ẹ̀kọ́ tó bọ́lá ọ̀gá gan náà ó bíé gan ó bíé gan káwọn ayé léze lè ṣe àbọ̀ ń pèsè na mọ̀gbọ́n. sọ́kò gan ẹ̀gà náà káfírí ẹ̀gà gan màláìka ń zàgíjì ayọ̀ náà ó ti gàmọ́ náà ní àkẹ́yẹ gíye sọ́kò náà ń kẹ́yẹ gàmọ́ náà bàjẹ́. ashahidu khalqahum ida bodan akuna soko jali tanzaki soko jali ta malaika yina ida bodan ida bodan malaika kuna soko jali ta malaika yina ida bodan ar me je de be yari gaga e egija yo ne yin zaki shibena ida bodan akwai ki kafiri jiga sattu kutabu bele alaka shahadatuhum irine ya ga malaika ya giza gija dana ga manauci ne suna alaka da takada ya tawayo wa yus'alun kiyama ada be so kwa biya gan be da dalili ne la e cikin malaika yan zagi jayo har ma ye ge so ko be da dalili ga huccio e ba to musulmi kudi akira ga malaika yi e gin zagi jaye so kwa ali ta so ko ita ne ye ji ba da so ko na aha mini ga manan kafiro ke dana dangwa abeti ne ya rahman na ba ma abadnahu ya yele ga yeji ibada da nan ga yaji ibada ta hu kutin ne ya ima hu malaika ya ima hu en don da ga baso ko bana da mo to ne ye dari yeji ibada na an bu baso ba bai jeji yu manga e, e ga ka firje ga dana e ga wuci ato e ga yo nayi <clears throat> e yan gaskiya na amma gamanin gai fadiyo kalmatu ham urida biya albatu kalmar gaskiya don ne fa gamanin bihina eh, ibn kaso ko ya dama ya ga a jiwa so ko ya so ko ma majalatu ya dama a jeji amma so ko jiye ga bi juya so ko jiye ga bi juya alam naj'al lahu aynaini wa lisana fashafattaini wa adainahu sɔkɔ ka ŋun ka kpa na a di siruku na n ka wa lɛ ko buba wi ya n ka wa yi gbɛso ne siruku a ma n na ekɔ gbɔɔrɔ dana ekɔ dede ma dana ekɔ gbɔɔrɔ dana ekɔ dede ma dana zantɔn du li n dɔrɔ li na egagba li ju dɛbɔ a ka kan na ebo a tiɲɔ ɛɛ. فلما كان في عبادتنا واقعة na ibada na eji akwute na ina be pampa e sokwu mu yo na o wa radin sokwu e daji bi na na sokwu go je be ibada ji aka e, e, e sokwu ti ji ya mbo di ga ji ibada yo o sheria un do na e wa chu mo do na wa ma lahum bi dhalika min ilm kama na kafin ne yesu da ana na ga agbo ga aka na re hujja ga ibada na eji akwute ne sokwu e ji ga ji ibada akuta hujja ndoro da bo ya in hum yẹn lè bẹ ayin na ilà yakurusa kuna adé gbagunba eléga agadi déédé àmọ ejì adi ibe déédé a sẹbi ẹkú tse ejì adi ni bi ẹpa ya àmọ ejì adi ni iye eléga iga jaani ga nga ja ejì adi ni di bẹgẹmi sọkọ gan anabi muhammadu gan ilà ejì adi ni agazan dọrọ ya bi ankeli nga zan dọrọ agbẹnbi ẹkọ ẹdọkun. amma so ku ku ke ba beno an ga yetu ku wasu dana daga ndora la wasu ci gabana kitabullahi wa sunnatullah sunnatu rasulillah alquran da sunna ya annabi muhammadu تمسك بأمر الله وتابع الهدى ولا تكن بدعيا لعلك تفلح وبي كتاب الله والسنن التي أتت على رسول الله تنجو وتربح يقول دبوا نزا وانجي قال قبوا مجي حجة ولا جاجين أنا يا كما يحجة القرآن دنا سنة يا النبي محمد دنا حجة دولا نون كافر ما يحجة حجة أجد تفين ما أما ده رأيي أما ده إدي اللي جاي حلقة سوايو إدي اللي جاي ń bí a ní ayọ̀lọ́ndó ta ń bí àbọ̀ àdéyàwó ẹ̀ta kí o àdéyàwó àjọ. kí mo bí dẹ́bọ̀ ẹ bí dẹ́bọ̀ mọ̀ náà ń bá wọ́n dẹ̀wò mọ̀rẹ́ yẹn títí dùn wà bá wọ́n gé èdè ẹ̀wọ̀n náà gẹ́gẹ́ jù wọ́n wọ́n bí ẹ̀rọ kó bì fi wọ́n yà wọ́n bì fi sọ̀kọ́ kó wọ́n bì fi wọ́n yẹn náà wọ́n bì fi sọ̀kọ́ náà èsùn gà bì fi wọ́n ìgbọ́dọ̀ tó tù àmọ́ àtẹ̀yìn náà kashi atainahum ilalaya kitaban litafi min qabli shi da alqur'ani a da litafi ne cici shi biya kai kafi alqur'ani bena na ya dama ce daga na ya gana a ta ga ja dini babu hujja na litafi ne be ya fa hum bi mustamsikuna a ta ga litafi ga Allah su dalilo littafin doro bai a shirya alkur'ana na agwaso ti dalilina balarabi je tuye baji kawai بل قالوا إنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مهتدون بل أها يا شباب قالوا كافر من إنا وجدنا آباءنا إذا بتبيتون تقويجي ala ummatin tatiya hujjo ibe je tun da koyi ala ummatin tatiya dino adina me dino nga ya adin gargaje ito me pere ito jibi ai azu uja azu ala te jiya be yo uja don da kafiri don inna wajadna aba'ana arga itun da koyi ala ummatin tatiya dino me dino ai lam ya aqliya aw naqliya ade wujan gboro na ga sokwa gan an ga ko ni tawo to ci gona ko kuma wujan do na an kala ato alawa o ma di de tun to ci na ade wuya alama za mu tin he da ga fi so ayo na bal i'tarafu bi annahu la mustamid la la mustanid la lahum a to goni dawona ade ndoro na getona amade dan donda getona eti adini na yajina siwa taklidu abai ngale ndakwana ya sena ba aga to yidi pecho ejo ngai to majo ujuyo mala ujuyo anga ta je tiya be ujuyo amani ga gajo ngai ujuyo

ina ji na wange na ito ma ji nan nan abu da zanu ci yana ganin ga idan duba zai ga ba ji ni irin gida e na in da kwan da kwai ba zai na ya eh nan da kwan da kwai yuci ikpe wa ina na masu ku in ga je ya ji ni ga je da bete tuwo ya bete da ne ta da bete ina a da da dalilin dorawa daga na tiyana na da dalila ita addini kafirinci bona a cigaga ma arsalna yi tutu yitutu shijawa nabi muhammadu a fi ya ya sashin da min biri na ga yamu na ci dana ya nauna sa face ne gabi wani dana ga gabi ya illa kwala mutrafuwa na shi tsokoji gwaya ade mai fita ci da wangi yona da asiki jina a ga da wajadana aba'ana ala umma idegbe tun da kwaiji ta tiya jinyo adini tana mai jidana ma kwinkani wa inna yima ala atharihim muqtaduna e paga ya sai la mito ta la mituja e panda kwai na te uja nga ya la to so ko ga anaka to cin doro nga to fi al kuma ina ati ga aluma ya ji biya da ne shi kunza ya apuyetun amma de ba ho adewa ita ta al kuma yona ati ga da je to ce so kojo agbe na ike kimba wena wusu diga dono so aga aa ah, ah, ah, iye kakuhu wani ye kakuhu wani ye kakuhu wani ye an ga ja ma aso ye o jere yo nje ro aso ye la ja din ne ja ko aso ye aso to kafiri aso ye mana ban ga ko ko ko ko be ati to aso ye ko kafiri na awusu zo ti to an ga aso ye ne so ye no tata din so kwa do ade lu lawo zo ye dono fakun zo yi nge inda kan dole dalili ga biya wai kashi kashi mata dalilin juba na tagwako ipe ne ya an gina jiya shi bari yau da ce jin zai yi to ka kama kun ci yau kun ja an gina lulluɓe yau kun ja an ga yi jin e yi lulluɓe ya ji ne ba bana ya shi dafa na yi gana dandan ya kwakke ko inin na uyan ja e bai baje lokaci a sha to addini ba bai bai da ne da lai ga da addini nan goyi goyin goyi ba ku baba o ka ga yaji la ne ga na joga na ina ne ga ga sa e ni sala ja ina nda ko nda ko yi ben dai je je sala e du be na ga ba ja yi e go sta ga mi so ko ila hu ja yi amma nan ke gana bai ta be nan ke gana farko sallah afdalu salati a salatu fi awwali waqtiha sallah na gida sallah na ja annabi muhammadu sallah ne zai da farko lokaci wani na mai farko lokaci gbe ina na ga igidi ga kwato ga wa yafi ni ga be ko yafi ni ga kuma lokaci ga da wani wana sai ya bi ni tuna ke gana iga ga wai je fi ku bai ne ja amma ya da tuna ke gana wato me gbe ga da ko da ko ya je ni dan ba fa ba ja yi iga ne ga wani wa je ni be ifraune ga ba ma ba al-qurun al abe be wujen ne ne wa giga na ta ne shi da ba na ke ma ja yi na ki abe musa yi ho ilma inda Allah ili ya da maso ko kawai nan ta ne shi do shi ba to ajiye ne yinka ajiye ne yinka na kabin da ko yi kafira ayo sabo yi kafira ayo kaso yi kafira ayo ibe labaru ba yetro ba de adini na o gbe wa ga ga de ba yetro ti da ke wo ga ina zama kilo lega shirku wuji ce to dana so ku ji ga ba to we ku ji shirku wutu tare mu je jiga amu be tuta tu ba tu ba deji o be wuji aga da ba shi kunyo bati zama kilo lega wala we po e ku je jo shirku we jo o ju je jo kada kada o je na zama ti fi na bo da yi bi siri dare da ba wa na ya yo o be ga wuji da ba shi ko ku ba da ba hukunci ne o bi anama Allah da lugu ya soko alamara alugu ya to ci so kugun ya mujan gafara amma za ke yi nan nan mutu a cuta tuba yi nan karara ete kafirin cuta wani ko kawo wa bi hun ina bura hawo minkum wa mi mata ku duna min dunilla bana hujja hade kamata hujja tubo igada ba shi kushi mu bobiya uya iko ya tuba kuma wi tetin shirko ma iso ko ban qala awalam أولو جئتكم قال أولو جئتكم yin shi na ina tutu ne ce ga ka kuna ce ma ya ga ga ga alu agwa a kiti ala da a shirin da kwa yi na e shi na tutu ne je laya na a ga ga awa lauji tukun ibe bi a yi ya bi a da bi ko ke ya bi ba wi ya min ma wajen to alai a ba a kun nan ke gai nan da kwa yi ke tuwa na ولو جئتكم بالدين أعدى وأرشد مما كانوا عليه wújì èkó ní gègé èkó ǹdàkó èyí ní ibi àyẹ̀bẹ̀ yẹn à wújà sọ̀kó wújà sọ̀kó ibi àyẹ̀bẹ̀ yẹn à bàbá wújà ní ǹdàkó èyí lúwa yíyà ẹ̀gẹ́ ní láti ìjà ní gánà dáwọn ìdí wújà. àtàkùtàdúnà bí àbá ikùn dàrà sàn ǹdàkó èyí yẹ wọ̀lọ́wọ́ jì tukùn bí díìnì kó dà ìgá bí àyè bí ẹ̀wà gbé gbẹ̀lílẹ̀ ọ dàtú gàmọ́ náà ẹ̀wà sún gbòòrò dàtú ẹ̀nà kíkẹ́jì náà ẹ̀wà sún dàtí ẹjọ́ ọjọ́ dàtú alùpọ̀ ẹjọ́ ọjì kọlu ajajin tuci su kuna ga inna yi yi ne ya kwaje ga ibe dana bi ma wurin to bi kafiruna ni no to to to bi ne yi kafiri ya wuce yi eh, jenda duniya ba ga kafiri za yi ga to no to ije da be ya ije da gangan be ne ga to to be ga ije hujja na ije da ije da kere me ga wato no ga ta to be ga no ga na ga ye ima wa ma ya lami to kawas ko wo da hujja e ga no ga na ga ye ima wa ma ya lami to iru da ji ga ka friji da no yi yana otu ebe benye ti gaskiya da na ije da biya inna bima ursiltu bihi kafirun ya shi kafiri bai na tuntun bai na ga yi kafiri yi boro sai yi ya ke kofa da kafirin tijo wata ba da musulmi kofa da kafirin tijo ba na ungeti kafirin tijo daga tuna waka dunga kafiri ba nan kalu gane kyau a rawar kafiri ya dalawa ti karai bai lamarin yau ayi lada ba shi kusho to ci gawan fantakom na minuhu ya jiga ya jiga iwo abata ya gama na na je la tu tuci da yi tu gana inwa da zabe ka ka ka gai fanzur cire kai fakana akibatul mukazzibina ke unge so mizo ya zamana yi ga gama na tu da e tutu ya e tuci ya e sokwa jina te ibe ti dibe ayin jama ne bi no ki sokwa dibe ayin sokwa tuno ai bi no pata sokwa kanu gashe yi no ti e be fitio no ti e be kimbo bandoro e yo wa monu ada zai ga gwana sai zai ji imani bi annabi nuhu ina atta to e giya annabi nuhu to ko to yi miu ba ta di tabata fi alaka ucho ina giya annabi nuhu kana'an be miu ni adi tabata fi yinu ucho e bo na lo bi annabi sokoya ci jama annabi hudu ile fato yi ba ka to a ki sokwa pe kwa to a o di efe sokwa pe kwa to a e yi mi ne ayo sokwa ti tu efe fia efe ngere foka ni anga elemini ehe kwaka yejikinije emakwaka shikenan yatuzafie walillahi junudu samawati wal ard sokoje soja itokun mini soja sokono pe kwa twana efe fa eh sahara ale saba ala ya yeshiku twaba igidi kutota ati ke fene che ku ti jama ti ala kan un ti vo je vo je gbe ti ate gbe ti a wa le wa be ti bana ni agbi ti ayijina ati ga ke yi gbogbo gbogbo gan chon jama anabi sọ́ọ́dù yìí lọ́nà malaka yìí kpọ́kùn kpọ́kpẹ́à fàásùpọ̀ fi di yàrá yìí jásìmì kabara malaika de wọn pátá na pátá di àwọn new dan ntọ́ra pọ̀pọ̀ sí kí n bọ̀ asàrẹ́ ndà àtọ́ ti ráyè mọ̀ fi ne kàkpá ca wọ̀ bíà bọ́ fara àwọn nà dán o ti nàbàgà tún tó bọ̀ ma bọ́ kaaru nà dán o ti kì í kẹ́mi ti láwọn yà kọ́kọ́ fanzo tsindifa kéfà gánà àkàbàtò mọ̀kànzìbì. ke yezu ba fefe ya jama na ite la dama na tu tu tiye sɔkɔ yina ebo yetu adi aga gan eto yi ina ka nafa alo bene mu jiri a ati ka ya ti kpekpe eti la ne ya ga ama gua na bo naam. وإذ قال إبراهيم لأبيه maana uzkurio pa pa patupa iz kapuna ibrahimu anabi ibrahimu ami sɔku bɛ tabatuyu kɔɔla ŋun bɛ gan li abi ŋgani bɛ babu ŋun na azara wa kan wi ŋun ti kɛ gɛbɛ jamaa ŋun zi na ŋun yi gaba ba ŋun ma gɛbɛ jamaa ŋun zi tu gɛbɛ ayɔ ina ni ee mi bara ŋun bɛ gɔn waa. mimma ta'buduna ke ga gangan be kuti na je mu e ga ya hu so kwana e gwa mi da be yare me awa me awa ma je da be ya ma ne bo ma na kuti e je fu kada ya bila de de ka cho ga da de de ban ni ala ni kuti ga idza kunta fi qaumin fasahib khiyarahum ولا تصحب الأرض فترضى مع الرد abe kyo kada ta ti jama yo tale wa palo ki ba be je jare ka ki ba be na zane za ba so ono ta ti ta ji ka kirki ka to ka pa ma ki ba ga mi ka de de mare e ko to ga ja la ka ki ba ga be de bu yi mo na we da de de na fu ne ba ga pa o wa lu da ma yi e e e je ita gbe gaskiya la gaskiya huwe ita da de da lo de ko goro sai dai ngon ga ah wani ga ku na ki kan na ji faruwa fa tun ya wani kaza na wallahi ruwa ta kaza ji shi no be da ba kaza na dan ga ba kaza kaza na kan be da sauki amma da yake dai mu she be lori e ga je bambu mo ta ga mo ta ga la be gon mo ba ta wala lu ti be kumya ti be no ji ne ko ju jo amana ìdáná wo ẹlẹ́tẹ̀ fi tí ó ná ìdáná ìmọ̀ àná ìjọ wá ju tọ́sí pápá náà lò lọ́ ya àmọ́ ìlà kíríkì ó pàmò bẹ́ẹ̀ tí ẹ̀yọ́ ẹ̀gá di wọn báwa lásán èkó kíríkì bọ́ wọn àláwọ̀ tọ́ làtọ́ sàbẹ̀lẹ̀ àrùdà gàdá ìrìnà dédé sí ma fàtàrùdà ọ̀bẹ̀ ajá àlẹ́ta máa rẹ̀ kankan bẹ̀ àlẹ́ka rẹ̀ bí àtún náà mọ̀ sọ̀kú jì í gáfà rẹ̀ alẹ́bí ibrahim gbẹ́lẹ́ ẹ̀jẹ̀ máa ń yìí ayé gá àjẹ́ ìdábẹ̀ sọ̀kọ́ yà ayé gá àrùn sọ̀kọ́ à ájì ìmọ̀ àrùn wọn eh, ma ji ma ni tɔyin da taa bana a arimala yi aka a ya na ko ko a yɛ gɛnɛ na ko gbɔ gina a na ya a ko a yi zi a na musamman na kun di ne a na ɛ na yɛ na zi ɛ na yɛ na zi ɛ na yɛ na lo a na ko na a ba ma da ma ba ma na ya naru kuni qulna ya salaman ibrahim wa na wena na ce lawo murli ya ya su ya naru ya anabi ibrahim ebe da wani amma yana ya latu no kuni wato a fiye bardan yoko wa salama bi amiji ala ibrahim ya anabi ibrahim kallugo wa doro gun doro ta anabi ibrahim wani ma maji dangin na ba no adama amma wani ya dangin na kakpaci anabi ibrahim faga na yana ji wani bi umarni sokwe na anabi ibrahim bai tiya daga yana na wani to inni za a yi ila rabbi sayati ba da tutuwa cimi belen tutuwa cimi a rumba jamana yi jamana yi za fe da bi bena ba fe da zai taci za da ta shiwo kata wa bari ga ifi kano beat them you join them kawa zan pe wa auto shi ni bi ai wa do so ti fio a ba gi ta ga mi ni peri ba gi ta ga mi ni wa ka an ga keta ya wa ngisa bi ya bi ai bi ya bi za de de la tusa'id illa mu'minan ya annabi muhammadu ga wazan doro ge Ani ni dana ma sai daga ji ma ande so ko tane allo aba ti abu ga de de la ba ga won ji yo zo be ja ko ko ko yi ye mi man nan na wa ga mi man nan na wa ta ga kai eh ka ta da tan do ta na shi ga lo pa wa ni ga de ga wa ke is mon ba na da iboro e bi da ko bi da kutiki wọn tó kuti kìmọ̀lá àti àndé ìdá ọlọ́pàá ẹ̀dìdẹ́ yìí wọn àké ìdá ọmọkwa wọn tó àti ẹ̀dùn yìí dẹ̀sà dẹ́sí o kàánà yà kú bẹ́ẹ̀ àwọn pátá la gàá sọ wọn àtọ́kù tí a tókù rẹ̀ wọn àtọ́kù rẹ̀ yẹ bọ́ wọn àtọ́kù rẹ̀ àlè kìlọ̀ mọ̀mọ́ lórí òkú bá ale bìbá ké bí a lè jẹ máa ń yí nga wọn tó ti gan ale bìbá ti kẹ bí a yẹn bá bọ́ nínú gàgán mi ibrahim barahu mẹ́wàá mímọ àtàkùdù náà gángan bíi ní ti ìbàdàn náà ní àjà máa yẹ fún wọn máa jẹ dábìí ètò yà máa pa àbùkẹ́ bá bìyẹn ewa ko wa bisa ndo wa chie ko sokwa no kada duimo ah juwa da tumo jone e wa wa wa bene e ji nyo no nga illa alladhi dana ga da tuno ga izana titu fatarahu tadijia ali tamino fa inna bana zaga sayadini bene nga awun wọ́n jà á là á anabi ìbámu aláàfẹ́ kú láàfẹ́ o kálímà tán kálímà báàkì ẹ̀ tán na ciwo na fi akibi da ne ba ko su yi yuji wani a kalmar na lokaci ta zuri yuji e yuji a daune yuji wani ji fala ya zalu fi mani wa idalla a ku kya ba a dai ya shakko jini ta ti zuri yuji wani annabi ba ga ganna ga bayan la'allahu yarji'una e bo ma ta da ba wani mai da kauna ga a ta je ba imanin na wajina alashiri kwaduwa mujahid ashek mujahid gan wajen ala kalima anabi ba kalima to gan wajen ala kalima na yani la ilaha illallah anabi ba ma kalima la ilaha illallah ibn la ilaha ba bo ga ikiyo innani bara'u mimma ta'budu illallah tikiyo illallazi fatarani wato yana anabi ba ma huna la ilaha illallah لعلهم يرجعون نعم بل متعت هؤلاء وآباءهم حتى جاءهم الحق ورسول مبين توتقام بل متعت على مكة وآباءهم لكن مكة تجي تمي ما تجي مياه يمو iya ya mawo yi kpalu ni ya yana ya wani bin ka kwacha ya tubo ya tubo no ata ja humla akko ata yi ayaye eh faktaru ayaye adeta dan ba ko ta shagala e mawo ata na yi ke kalmar tauhidi e ya wona kullu kana annabi muhammadu bayana annabi akpɛti man nɔ ada lokacin na gaskiya bebe ya nɔ man ga ana kusa gboro bebe ya nɔ kima to te kpabe gboro abo alquran balarabi kpɛti man agbɛya sɔkɔ jiya nɔ ada lokacin sɔkɔ bela alquran be ya nɔ wa rasulu o ti ke be ya ganu be tuci nga ya nabi muhammadu nɔ mubinun tutina tula an ganin be ege daga baso coga so koga mi ge ya ega ega wu latama ega wu manatama ega wu uzama ega wu ma ega wu ma ya wo allah ngai mubin eh walam te rayuwa te jahilci babu hujja babu dalili bala na su kuma biya biya alkur'ani mu biya biya annabi muhammadu biya ga na tiyana ai ga sha na annabi biya biya na kya gan walan ma ja awul na gaskiya biya biya daga batocho na qalu agan na dai muhammadu biya ibanda na alkur'ani na ga tugun emo e eh, a ga yan manga alkur'ani yo mubin ko wa inna yima kafiruna kafiri yiga yiyo bi bi alkur'ani na yugonu kafiri jini ya jibi alkur'ani ya ce mu ya وقالوا da نزل هذا القرآن على رجل من القريتين عظيم أغا kí hala ayọ́ hálà ounzila àlọ́ ìkùrán àlọ́ jẹ́ àzìn kí àlọ́ àti àlọ́ ìkùrán nàbí ẹ̀ta kó ayọ́ là kó aga gaskiya da alkuwa na kila wuce ta ko tanci ci alkuwa na biya yau waya ci alkuwa na ci alaro jiri ya za min alkari ya taini daga ya shi kuka ga ya shi azim na wuce na nga goya ta za ta ci alkuwa na biya yau wani buru yi wani azimun kabir fi makka autai ngwa ya waza zako kin makka ko kuma kin na ci alquran nabi e na awon ga ajo na tiye ta ti bo amo gbe gbe na nga a ci alquran na a ta ga wi tutu so fi o muhammadu na gbe gbe na na ki utbatu bin rabi'a bin na nga gonya cin alkur'ani a bayan gonya ce shi ko bale maka ko kuma ta'ifa makka wale alwalidin mugira ala alkur'ani ya ko kuma kin ta'ifa ali urwatu bin mas'udi ala alkur'ani ya wato wa ya tuti fiya wuta shi a yake ga talaka kunkumi da kungi a da latiya ga ngai tuti so ko fiya ran ci na ba za ka da latiya yayi ana jawa ana buhe piano ana ta alfurman don don tànà ìtàlàkà náà tànà ń ana. daga tiya ne ko ko daga tiya ko daga tiya ko ko ba so ko ba so na ya annabi muhammadu ma ba so وهم يعتبرون مقاييس العظمى إن الأمر شوا نيزا كوبونا الجاو والماء الفرما بدوكي أنا ديونا نغاي زاكو أنا ديتشونا نغاي زاكو إنا أكي زاكو إنا نغاي جلاي وشامي هنا وهذا رأي الجاهلين من قد نتوى رأي الجاهلين في كل زمان ومكان أي ديالوكة دوندو أما يديالنا ندورو na je na ile kuna ina ja ile ga ya kuna ewo da alfurman tina ala ilimi kwa atala man yiza kwa atangara ala man yiza ko ngwa ya ga dili safi ya won tin bi da wa lato man ya dili safi ga ka man yo ta idi o won tin to ka ni won tin yi wa won ba so ko manga أما مقاي أن مقياس العظمة الحقيقة إن يتوما نتوى دي حقيقة عند الله تعالى إبا الله سبحانه وتعالى وعند الأقلاء إبا زمدور تعنك دي تعتبا آدم يتونا فإنما هو عظمة النفس وسموه الروح شوية رأي بيبا إبرلو نراي eba ye soko tani gaa iheza ka soko no nga yi nusa nga yi iheza ma ka soko no nga yi zako eba soko eba zai na ni je jiji da ni je ga akara mako inda layi atika tani yi wachinya ma soko no daga su don soko na ya takwa ga ega na kafiri ga dana àti láyé gbọ̀n gẹ́gẹ́ láàtà aláàlùkù ànàbí àlùwàlì dúbùl mọ̀bíra ko kuma urwatu bin mas'uda ko kuma urwatu bin rabi'a na ko wanda ci bana inga wuce ne ga dana elele be zana so kwa tutuna zana zana shekere yo be dana mai za je tuti so kwa na shekere ani da wono adi yo a ga lele zana shekere ebe na ị na-achị ekele dabiri ka nga hujja sokko kuyi qur'ani da yi shi na bani ni ko yi ke shi na abun nan ya kuna ya ga ga nan amma e kono dai boro bana Allah kin bai ga ga dari ga ga ya su zai zan dorwa soko ga ahum yaqsimuna rahmat rabbik ahum yaqsimuna rahmat rabbik نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير kpɛɛ ne wɔn atoto a zaa kpɛɛ so ko ne wɔn atoto za chɔɔchi bɛyɛ bɔra za chɔɔchi ba ne bɔra tɔn wɔn titi a ahom káfíìrì ne yi ŋgbà aga yi zee zi na rabika egan ramu soko na ati aga alaya wani gara na alaya anabi na ati gara soko anabi na onu ya ɔrɔtɔ bí masakɛ o nanu kasamna bainahum ma'ishatahum fil hayati dunya iganto gada mo do jiyan e para iwa ije liabo ene je ro mo be ijo pa tana iganto gada mo ti mi na bo la pe ze ji tena awon si ba gada mo ti la pe tana ji jana awon lo ba sa yi iganto za an ka kaya ne go e pa ije le bo ya la gado ji e ba e wo e ba si ti pa to وإذا كان أمر المعيشة أبكي بايش لي بدوجانغا musokoga aji ntiga ila gado na asa unku tazando ti ola olu tati e bebe rame be alfurme ga unga ila no atufe na unta aji e kabe oke to ji bana ji nya an ti mo dede la unti bede go so to anabi ya anabi ya bi anabi na na eji ji imani ورفعنا بعضهم fauka ba'di ye to lakati do jo darajat be darajaji ye lagadoji e ba ye gyan lito ye lagadoji e ba ye mawai jo ye lagadoji e ba ba wei je lio kaka ye yo zando ti de zando ti dia zando ti mo unta unte ba ya mo ke dan de ba o de asiri so kijon ni yantazima amra alhayat ebo tari je de ebo je de ebo lu de tari an ga kpata ya huye ah, ka zandoro de a kado yi biya a kado yi <laughs> o de man de sai da alfari kido ya o a je mi o je tangere de to a je mo ko so ko mo cha cha wa ila kado shi e bo ide bi ke chon do shi e bo ide bi mo do shi chi e bo ide bi yi do shi ya e bo ide bi ni pe tamo ko ti chi do shi e bo gbo mi zuma no nta na mmaja <clears throat> na ọmaja ojú àmì tó ń jí yàwé na ó gbé àmì gbé ọgbẹ àmì tó ń gẹ yàwé sọkọ dáná káwọn jí sàn kì í gbẹ báyìí ṣe wẹ́ àbò. kọ̀dọ̀ fáànà báàdọ̀hún fọwọ́kà báàdù dárẹ̀jà ni yẹtẹ́kìtà báàdùn báàdà sọ̀kòríyá ẹ̀bọ́n mọ yẹtọ́bẹ̀dọ̀jì yẹtọ́bẹ̀dọ̀jì yẹtẹ́bẹ̀lẹ́fẹ́ sànẹ́yà àti ẹ̀dẹ́gbẹ̀yà dọ̀jì náà sukuriya a bɛ daga tasukiro yɛtɔ bɛ jɔ yɛlɛ pe sani a tɛ di hidima tɛ di kuku tɛ lɔ tiɲɛ dɔ yina ide wo ide ka bɔ a i ka gbawo kana a zan ne giyɔ pe kabdo na zan ju kpɔ n wɔ ko a sɔgɔ ka n ka n wa do yi ma ma mi mi mi ma mi wu k'a tun a ma mi ma ba to a kana ti k'a na wa mi za yɛtɔ k'a ba suku. awaza wati za so ko ganga hun jiya do yo kabo ida bin jiya ko ko gedo yi an goro la lati da fito ga yan yo ma ade za ga wa kun ba su ba ngwe goro nga wa no to ji yo na ade inde ko ka ta yedo so ko jinjiya do yo e bi ida bi wo ma do yo wa rahmatu rabbika ko nanu qasamna igago nanu qasamna wọ́rọ́mọ̀tò rọ́bì kọ́kọ́ ìlú mi máa yẹ ti mọ̀ ẹ̀rọ ìyẹ́kù ní ìyàdé dàgbà tó tí ègbó náà xayiru oúnjẹ gan mímà yẹ ti mọ̀ ẹ̀rù náà ẹni ìyẹ́kù yẹ kà pátá náà wọ́yìn àmú tààlà àlẹ́ nìbúwà ìyẹ́kù tó tó ànábì muhammadu rúdi àwọn dáná

ilimi ne sɔkpɛ lɛ awɔ da yanu gan lɛ bɛɛ zan do tini ebi ti kaatu bi wɔnya diya diya diya diya ne ma bɛ wotɔ ama kpama ɛn edega asisi ka kun yɛ kulo la foori kunga adi bɛ la to kun yɛ to asisi kan yaa bɛ yɛ kɔrɔ ma tɔrɔ bi ka yɛ kun sɔkpɛ diya wɔn t'o ta tàti àlítà yóò pé ìlú ní àdínì dáná kéyìrì ní máa yẹ jùmọ̀ ò ń gẹ́ni sáyẹ̀ yìí kú àyè aga epepe ene da ade no to pepe abe ili ne so kwa yawo na da gba mi no titi mo andoro ti okubu ti pe te be pa se mo aye ne so kwa yawo na mo da kanga da wa leze yi de na na to de chuwa yo e. ama be ili no ipa ta wa mi no gba ara aje to la e ize lo mi mpe lo mi pepe o de o de ti ba jiji ada aja atamoko o de ba na da na sokun kun bi ayi e. ẹni sọkúrò àyàwó náà ń ká kún ọ yé ń pètè wọ́n kọ̀dẹ̀rẹ́ wọ́n ká mọ́ ọmọ sukú ọ̀pẹ̀lẹ̀ tiẹ̀ sọ́dọ̀ ń dọ̀rọ̀ tí kò kẹ́rì kọ̀dẹ̀rẹ́ wọn máa ń má ẹgbẹ́ sọkú dùn náà ń gbà mí zandora sọkúrò àṣírí sọmọtọ́ka ìhìlẹ̀ yìí bẹ̀rẹ̀ náà ń ká ba ikọ̀ tóòtì ìgáàdì kìíní èso sọkú àṣàìtú lánà yìí dé ìyẹ̀ náà ẹni jàgé dé àti ẹni pa ye igala da bagaya mini yedi shagala bi na e gike ciwo yo so ko aji bayanu والله سبحانه وتعالى عالم يغفر الله لي ولكم جميعا والسلام عليكم ورحمة الله وبركاته